gbogbo ẹni tí ó jèrè ọmọ ẹ̀dẹ̀ lórí ẹsẹ̀ ẹ̀dìdẹ ẹ̀bá ń ṣe tòṣà méje tó lágbára fún gàdí ìsádà. yóòṣà ó wà very important fún bíìsì ilẹ̀ Yorùbá ẹlẹ́gbára ó wà very important ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ nípa ẹlẹ́gbára pàápàá nílẹ̀ yorùbá èṣù ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni wọ́n ń kì ní òbá ẹlẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún ẹ̀gẹ́gẹ́ níṣe ni Láàróyè ń ṣẹ̀jẹ̀ inú mọ̀lẹ́ yìí ni àwọn èèyàn ṣàṣà nítòsí àkówọnjọ níjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ nípínlẹ̀ èkó jáde lọ́pọ̀ yanturu wá ẹ̀ ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá pàpà adébẹ̀ níbi tí àtolórí àtàwọn ẹlẹ́mù ti ṣàjọyọ̀ ńlá. ìbà ọlọ́wọ́ ìbà ènìyàn ìbè ṣùgbọ́n láṣọ ń kọ́ láàlú òbí o láṣọ ń kọ́ làlá bàtà onímọ̀ṣinú èyí ṣù fún ìbà mojú lọ́wọ́ rẹ lẹ́yìn o mojú bá lálẹ́ ṣàṣà o mojú bo onígun mẹ́rẹ̀ ní àgbáyé mojú bo onígun mẹ́rẹ̀ ní gbogbo ẹ̀kọ́ mojú bọ ọba aládé ọba ṣàṣà mojú bá ààrẹ ọ̀nà kankanfò bó lè jẹ́ pé ọdún èṣù ìyẹn ọdún ẹlẹ́gbára ni wọ́n sọ pé àwọn ń ṣe síbẹ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì náà kópa. pẹ̀lú àkókò ẹ̀kọ́ bàbá wa ṣe táṣe tó káwọn lọlé àpàrà sí ibú tá àfihàn lé ọlọ́mọdé àbá ìdààmú oríire ọlọ́mọdé ọkọ̀ wa ẹni omi tọ́dún kù sí amúdí ẹgbẹ́ ọlọ́mọdé ọjọ́ kẹrin ọlọ́run tó fà bọ ẹ̀bùn wa a máa gbé yíga lónìí olúwa ẹ̀kọ́ ọpẹ́ wa olúwa ẹgbẹ́ ayé o. kó gbà fún ọ kó bẹ̀ sí yọrí sí eré gbogbo àwọn tá a pátápátá níbi àjẹyẹ àjẹyẹ ọdún alágbára ti ọdún yìí ní orúkọ jésù nígbà tá a bá padà sí ayọ̀ ní kó máa bá wa lọ́lé. irúmọlẹ̀ ogun ni wọ́n ń pè ní ẹlẹ́gbà kí sì lohun tó mú àwọn èèyàn tó máa pè é ní oríṣiríṣi orúkọ bíi èṣù láàlú ògiri oko lucifer àṣà ìtọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olóògùn ọ̀mọ̀lú kì í dára lóko ilẹ̀ ìgbókùn jẹ́ abániwọ̀rọ̀ gbàdúrà rẹ lórí ọ̀sẹ̀ ní ọdún tá a wá ṣẹ̀ṣẹ̀ báyìí. ó là ń pè ní ọdún ẹlẹ́gbára nínú àwọn ìmọ̀lẹ̀ tó ṣe pàtàkì lórí mẹ́rin àgbáyé ni irúmọlẹ̀ tó ẹ pé ó kọjá ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì lórí igun mẹ́rin àgbáyé ló jẹ́ irúmọlẹ̀ tí àwọn àgàgà nàìjíríà ọ́fíìsì paprit àwa yorùbá láti ìpìlẹ̀ ṣe ayé wa àbísí paprit onígbàtẹ́sí pé àwọn àwa yorùbá àwa àbísí paprit nínú bá ṣe àbísí paprit yẹn òun ni àlàáfíà òfin jọba nílẹ̀ yorùbá mọ́ bàbá yẹ kò kéré ẹ understatement yẹ kí kéré ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ gẹ́gẹ́ bí lọ sí mọ́ ẹlẹ́gbára ó wà very important fún bíìsì ilẹ̀ Yorùbá ẹlẹ́gbára ó wà very important lẹ́gbẹ́ kò ní ba ọrọ̀ ajé wa jẹ́ nítorí pé.

ayè kó lọ kọ̀ǹpó ayé ọlọ́run ní granted ó ní ọlọ́run fún bó bá dé ayé kó ń kọ̀ǹpó gbogbo owó ló bá ní ọlọ́run ní granted ó ní kí ọlọ́run fún un ní ayè wípé gbogbo nǹkan mèremère kó ní kọ̀ǹpó lórí ẹ̀ ọlọ́run ní granted ó ní kí ọlọ́run fún gbogbo arẹwà obìnrin àtọkùnrin kó ní kọ̀ǹpó lórí wọn ọlọ́run ní granted ó wà ní báyìí wà ní Kùránì ìwòrán wa ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ayé là ń gbé lọ́wọ́lọ́wọ́ ayé la máa ṣe kàtó lọ́rùn bẹ́ẹ̀ ò bá dẹ̀ mọ ayé tí ayé bá lọ ọ̀yàn nípa àṣọ ayé kò nímọ̀ bá tó máa ṣe ọ̀rọ̀ sọ sí ọlọ́run lónìí níbi ìjọba ọ̀run wọ̀ àwọn fún ní ẹ̀sáàpù yẹn ẹni tí ayé bá dí lọ́wọ́ tó bá febi pa tó bá dé sèdí kan á ní ọlọ́run kí ni mo wá ṣe láyé yìí ọlọ́run ẹ̀yin màlẹ́ nàfẹ́ tọkọtọkọ yìí sọ ọmọ tí mo dà bọ́mọdé yàn ń pàṣẹ ọtọ́ ń pàṣọ bí ọmọ ẹ̀ á ní ọlọ́run á ní kí ló kú wá fún mi lọ́mọ ẹ̀ fún ìgbà tó yẹ kó kú ọlọ́run ẹ̀ kọ́lẹ̀ ó ti gbé mi nìyẹn o ẹ̀ ti kọ́lẹ̀ bọ́mọdé ti gbé nǹkan tó kọ́kọ̀dé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ á ní ọlọ́run o kí ló wá jẹ́ kí pásáyé fún gbogbo nǹkan tí wọ́n ní ọlọ́run á ní ẹ̀ kọ́lẹ̀ nítorí pé kò máa yé ayé nìkan nípa pàṣọ ayé so gbogbo bàbá à ń ṣe yìí kì í sọ̀rọ̀ religion is about the peace and tranquility of Yorùbá land. ní ti kábíyèsí ọba ìlú ṣàṣà orí adépapà sọ ipò èṣù nínú ìlú náà àti oore ńlá tó ń ṣe fún wọn níbẹ̀. so we so much cherish it here in Ṣàṣà and we normally observe it every year as every December. lédè lédè àbínibí wa sà kí ni àwọn ìpò tó wà láàrin ọdún ẹlẹ́gbára àti ìlú ṣàṣà. ọdún ẹlẹ́gbára ó jẹ́ ọdún tí a máa ń ní gbogbo inú oṣù kejìlá ìtàkùn ní December nítorí ọdún ẹlẹ́gbàá jẹ́ kan nínú àwọn ọdún nínú àwọn òṣà tí bàbá máa wà tó mú wá ní ọdún sixteen seventeen wọ́n máa tẹ ṣàṣà tó wà tó nítorí ààrẹ àní àgà ọ̀rẹ́ làdé máa ń ṣe àti àwọn èèyàn ní ìlú àwọn jọ ń ṣe so ó jẹ́ ọdún tó yẹ pé aṣọ ní ààyè kan torí bó o bá bọ èṣù àti lówó lọ́wọ́ ẹ ìyẹn dẹ̀ di ọwọ́ ọwọ́ orí ẹ o òun làwa ṣe ń bọ́ torí kò tó ń tẹ̀mí bèrè èṣù tí ò ṣe kí ni torí tá a bá tún fẹ́ wò dáadáa rí pé èṣù nínú gbogbo àwọn mọ̀lẹ́kà bá kẹ́lẹ̀ tọ́lọ́run ní èṣù ló nímọ̀ jù olóòótọ́ lọ́run kọ́kọ́ dá ló jẹ́ pé kò sí gbogbo àwọn òṣàwọn tó kù tó bá fẹ́ lọ́wọ́ sí èyí lògún ní ògún ní Ọbàtálá ni kò sí òṣà náà láwọn kọ̀ọ̀kọ̀ yìí torí òun ló dàbí ọgbọ́dọ́ máa fẹ́ pèsè lẹ́yìn méjì òun lè òun lè sílẹ̀ yìí olùkejì gbogbo wọn ò lè gbọ́n owó tí lè gbọ́n fún màmí. wọ́n ní bí wọ́n ti ṣe ń bọ èṣù nílẹ̀ yorùbá náà ni wọ́n ń bọ lọ́dọọdún nílùú mẹ́kà ẹ gbọ́ àlàyé lẹ́nu ọba àlàyé tó sọ̀rọ̀ ọ̀hún. bọ́ọ̀ ní arígbà yìí nílẹ̀ yorùbá lè ní ìmọ̀lẹ́ fẹ́ gbà àwọn èèyàn wa nípa ìgbàgbọ́ nípa èṣù. sórí ìgbàgbọ́ ní kálukú nípa èṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lè ṣe ń bọ́ ní ìlú sílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ni orí nílùú mẹ́fà láti fi bọ́. láti fi bọ́ náà ọba ẹ̀yin ẹ̀kọ́ ló sọ pé náà má bẹ èṣù ní mẹ́ta lọ́dún kan tọ́wé bá máa kú lọ́dún kejì. tí wọn ò bá sọ èṣù èṣù ní mẹ́ta lọ́dún wọn ò lè rí ọdún kejì kò lè dùn ẹbí wọn lè rí ẹ lọ fẹ́ lọ wájú. àwa máa kókó lé lórí bí a máa kó púpọ̀ fún a máa wú lé mbẹ̀. ó dẹ̀ sọ fún mi àwọn tó ń sọ̀kò fáṣítà é àdúrà náà máa ṣe sí oko òkú lọ́wọ́ fún wa àwọn ní kírù mélòó kan mẹ́ta ń sìn kan wá kókò fún mi àkókò wọn wá sí bí èṣù jèlé ní ṣàṣà ń bílẹ̀ náà ṣe ń bọ̀ tí wọn lọ èmi náà fún ẹmí wọn ṣe ń bọ̀ ní ẹ̀pà máa bá mi kúrè sí so èṣù ó jẹ́ òṣàdúrẹ́ tó lágbára gan tí èèyàn gbọ́dọ̀ máa máa ká gbọ́dọ̀ máa máa bọ̀ lóòrèkóòrè ó lè tún alágbòdà ti ìlú àgùdà ọba ṣàìbù àgbà òsì kò ṣe àránṣẹ́ sí gbogbo ọmọ yorùbá pàápàá àwọn tí wọ́n fẹ́ràn láti máa jókòó sí oríta mẹ́ta. oríta mẹ́ta lè ṣe bẹ́ẹ̀ gbogbo àgbàdà jókòó lórí ìta mẹ́ta ọ̀sán kan tó ṣòwò oúnjẹ kan bá jẹ́ ń bẹ̀ ọ́ ọba fún mi sílò ọgbọ́n gẹ́gẹ́ bíi méjì àti wákàkiri. kó tó tó ṣù mẹ́ta sí mẹ́rin ọmọ abára wọn àwọn èèyàn ń lò a máa fẹ́ ní ọ̀ṣọ́ ìdọ́jú máa gbogbo tó bá ń gbé ilé ìṣòro ẹni ìwọ́fọ́ ìṣòro. fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé kí lè fẹ́ sọ fún un nípa ìgbàgbọ́ wa àti ṣẹṣẹ ilẹ̀ Yorùbá. àwọn òjẹ́ kò wọ́n ṣòwò wọ́n jẹ́ kò wọ́n jèrè ṣùgbọ́n wọn ò ní jẹ́ kò wọ́n kéré ọjà wọn á ẹjẹ́ àpòjẹ́ ìṣòwò ẹjẹ́ ìjèrè ẹjẹ́ ìkórè ọjà wáyé ẹgbẹ́ mi ẹgbẹ́ mi gba iye mi sí. ìgbà ìgbà tí wọ́n tọwọ́ bàbá mi àti

ayé wọ́n máa fèlè jà wọ́n máa tẹ́lẹ̀ lẹ́yìn títí ó ṣe bí ìpèlè tó bá lò nílé bàbá tó bí. àwọn ni ló bí àwọn tí a gbọ́ra láàgbè ni ó bí òbí àtúkú union òbí àtúkú union wọ́n gbọ́ra ìṣúná ìjọba àwọn náà lọ́ba ṣe lọ́ba lọ́bíọ́ lọ́bíọ́. àwọn onídàájọ́ ní lọ́ba ṣe ìdíje ìṣùgbọ́n àgbà oko. àsìkò láyé máa àwúrẹ̀ máa rọra wọ́n máa dúró díẹ̀. ó lè ilé ogún onílé ìgbòròdú ṣe ti múra sí ọjọ́ mẹ́jọ. tó èṣù nílé oríta kò ní í ṣe mí bẹ́ẹ̀ ni kò ní í ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ àlórí fáwọn ọmọ Yorùbá. gbogbo ẹni tí ó jèrè ọmọ ẹ̀dẹ̀ lórí ẹsẹ̀ ẹ̀dìdẹ́ ẹ ṣe tòṣà méje lọ́lápàá fún Gani Adams. desa, desa, desa. desa.